one seventy four wọ́n ní page one seventy four adé ọlọ́run tó kójú wa gbọ́dọ̀ máa kàlàyé ẹ̀ lọ ọlá kùránù kẹrì náà carlos riwad jimiyat afas kí ọlábìnrin fún kí ẹgbéyàwó pẹ̀lú àníyàn àdá láti kúrò ń dànù pẹ̀lú àníyàn láti wà discipline kí ẹ gbéyàwó ọláfin dẹ̀gbé kí ẹ gbéyàwó bìlí yẹtí àǹfààf láti kó rẹ̀ ń dànù wọ́n wà dúkú lè láti máa wo gbogbo ní kíkàkà fi sọ̀rọ̀ ìhá ìmì inú sọ̀rọ̀ ìbùkárà àti mọ́sùlùmí أنا عبد الله بن مسعود رضي الله عنه ورأتنا عبد الله بن مسعود رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم إني أرسلوه بجلال صلى الله عليه وسلم أو فلوى النبي صلى الله عليه وسلم فقال من استاء من منا باعة فيتزوج أنت ما جبرات تضيع وقيادية يتزوج ولا بيعه فإنه أقد للبصر من يجي يقول رجيع له وعاصم الفرد يدكم أبو أبيه من لم يستطع أنت بالبيعه فعليه بالسوق كما يدعوه فإنه له وجاء يوم جاء جالسون ونقول لأن هذا مجد في صحيحين عن أنس بن مالك رضي الله عنه ثم صحيح بخاري في مسلم ثم لكن أنس بن مالك جاء مسلم جاء ثلاثة امرأة إلى النبي إلى زوج أزواج النبي صلى الله عليه وسلم أما رقم متى كان وفي يضع ويهوى النبي إلى بيوت إلى ويهوى النبي ويسألون عن عبادة النبي أنزل يطابون عن المسجد بعد فلما أخبروا إنه وافونين كأنهم تقلوا هذا أجوبهم يعني بيسير على فطور وانتجكير فقالوا وأين نعنوا من النبي من النبي قالوا فراوي عن يعني النبي صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبه وما تآخر هو وقال أحدهم وقال قوي أما أنا ترمي فإني أصلي الليلة والأبدا بقبو لما بنا وقال آخر هنا قوي أما أصوم أنا أصوم دارا ولا مؤثرا لما بقبو بقبو بقبو وقال آخر هنا قوي أنا àtọ́jọ́ nìta ọ̀lá àtọ́jọ́wọ̀ nípa obìnrin tí mi ní níyàwó abàdà láìláì ọjá arọ́sù sẹ́lẹ̀m léyìí àbíyíwá bá wọn kára an tún lórí na kókùn kábà wà kábà sí ẹ̀yí lẹ́sọ báyìí báyìí báyìí ẹ̀yí lẹ́sọ báyìí báyìí báyìí sẹ́yìn lẹ́sọ báyìí báyìí báyìí an tún lórí kókùn kábà amma wallahi أبو بفران بلا إني أخشاكم لله وجب الضر ولا ربويه النبي اللي تقول ده كفتة تقول أنا أخشاكم بالله بالله أنا أخشاكم بالله لما الضر ولا ربويه وأنا أتقاكم الله وأنما من كل أنصاره ودوسه لكني أصوم وأفطر النبي إما دعوة لا إله إلا ما باوي مثل ما تقول وأصلي إليها مجمع منافلة وأرقد مجمع صف وأتزوج النساء بين منيا ومماثلة ويعومي ومن رغب عن سنتي أنت بعد بتشارك بسنن فليس مني كتمالين وفي صحيحين نضع مسلم بهارة مسلم أنا أبي هريرة رضي الله عنه وسمع أبو هريرة متى يرسل أن النبي صلى الله عليه وسلم مجلد تنكع تنكع المرأة لأربعين يما بيع أو يما فيع أو يما فيع تنكع مبني على مجهول هذا ربيع أو ويما بيعه تنكع مبني على مجهول وما بيعه طريق كمان وما فيع بيعه لمالها لمالها فيع وتقول له ربي مجهد ọ̀nà hasabiya ẹlòmíì nítorí pé ẹbí rẹ̀ dáa ọ̀jọ̀ náà ẹlòmíì àfẹ́yàwó nítorí pé ó rẹwà wọ̀lì díìnì hà àníyàn fẹ́yàwó nítorí fásitì tí yẹn kọ mú ti yẹ́dà yẹ́dàkà ó jèrè ó jèrè ó di wà àdìs táwọn yẹn máa ń gbé àlébí ni ẹfẹ́ yàwó torí nǹkan mẹ́rin àlébí ẹ̀sọ́ pé kẹfẹ́ yàwó oyún wọn máa fẹ́ yàwó torí nǹkan mẹ́rin ó di wa àwọn afá wa tù eléyìí gbóná àwọn afá ni ẹni tó bá níyàwó tó lẹ́sìn sáré bí ká tó kù ọ̀dà àmọ́ ẹni tó bá níyàwó tó lẹ́sìn tó ẹ̀ tún tó tún lóyún lọ́wọ́ ọ̀dà àgbẹ̀ tó níyàwó tó lọ́lẹ́sìn tí òun lọ tó tún rẹwà ọdẹ àgbẹ̀ tó lẹ́sìn tó ní owó lọ́wọ́ rẹwà lọ tí wá níyàwó tó lẹ́sìn tó lówó lọ́wọ́ tó tó rẹwà tó tó wá láwọn ẹbí tó dáa ó tó lọ àgbẹ̀ tó níyàwó tó tó rẹwà tó lówó lọ́wọ́ tó dáa lọ tí gbogbo nǹkan bàmá wa tó ọrẹwà tẹ́jà ní gbogbo mọ́kà lásìkò rẹ̀ òun pẹ̀lú ìyàwó abílá ọdún máa takàgbà ní tí ó bẹ̀rẹ̀ náà jẹ́ ọmọ jẹ́mí rẹ̀ òun náà rẹwà ìyàwó àbúrò àtọ́rọ̀ sọ pé wọ́n mọ̀rọ̀ àti owó àmà látọ̀lá hasan ó ní ẹgbà ọ̀rọ̀ kan ọkọ̀tẹ́ tó ní ẹgbà ọ̀rọ̀ gbogbo mọ́kà ọlọ́fin náà fi okùn náà rọ́pò kù ó yẹ wa so kí ẹ máa níyàwó tó lẹ́sìn tó rẹwà ọjà àjẹ tó níyàwó tó lẹ́sìn tí ò rẹwà lọ kí ẹ máa níyàwó tó lẹ́sìn tó rẹwà tó tún wá lówó lọ́wọ́ ọjà àjẹ tó lẹ́sìn tó rẹwà tí ò lówó lọ́wọ́ lọ kí ẹ níyàwó tó lẹ́sìn tó lówó lọ́wọ́ tó tún wá ní tó ó ní ọkọ gbogbo mẹ́rin lọ́wọ́ ara rẹ̀ tí mẹ́rin lọ́wọ́ ara rẹ̀ ìdá ó di yé wa ọlọ́mọsá fàyà kádọ́lá ẹ̀ kọ́mọ kálọ̀ èyí tàkà tó tẹ́lẹ̀ bí ọlọ́mọsá kan ti fún ọlọ́mọ ìdílé mi sílẹ̀ àpò ìdí ọlọ́mọ sáánù wà láàrín alùpìlà